um àkọ́kọ́ mo kí ẹni ńlá tó ṣeun ńlá mo kí àǹtí Dorcas Adéyínká kò ní bàjẹ́ fún yín ẹ̀ní dààmú ẹ̀ní mọ̀nira ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiyín kò ní fẹ́ jẹ́ tiyín a kí yín fún akitiyan even èyí tí foundation yín ti ń ṣe tẹ́lẹ̀ yàtọ̀ sí ti èyí tẹ́ tún wá ṣe lọ́lọ́ yìí ìyẹn fún eh, arábìnrin Fọlá Tinubu ẹ ṣeun àǹtí Fọlá Tinubu ẹ̀yin ni mo kọ́kọ́ ẹ̀yin ni mo fẹ́ fi fídíò yìí sọrí jù kí n tó yà lọ síbi ọ̀dọ̀ àwọn Lizzy Anjorin àti ọkọ wọn Lawal àti àǹtí Tóyìn àǹtí Ìyábọ̀ Òjó ohun tí mo fẹ́ sọ nìyí àwọn bàbá mọ́nimọ́ni mọ̀yànmọ̀yàn àwọn Yorùbá wọ́n bọ̀ nínú òwe wọn wọ́n ní ojú òní ti ni kó má ka nǹkan kan mọ́ yàn lọ́wọ́ òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀ tó tó ṣe bí òwe yẹn àgbàlagbà wọ́n ní ojú òní ti ni ti ni kó má ka nǹkan kan mọ́yàn lọ́wọ́. Ó túmọ̀ sí wípé ṣẹ́rí nílé ayé àti gùnkè àti jẹ́ nǹkan àti di gbajúgbajà ó wọ́n gan o. Ó máa ń náyàn ní nǹkan o. Á náyàn ní òógùn. Ó máa náyàn ní wàhálà. Á náyàn ní àkókò. Ó máa náyàn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Láti jẹ́ nǹkan, láti da nǹkan, wàhálà tó pọ̀ lèèyàn máa ṣe. Wàhálà tó pọ̀ lèèyàn máa ṣe. Ṣùgbọ́n láti wá pàdánù irú nǹkan yẹn kì í ju ìṣẹ́jú béléńjá lọ. Ọlọ́run ò ní jẹ́ ká dààmú, gbogbo ohun tá a fi ogún ọdún kó jọ, a à ní fijọ́ ibi tí mò ń lọ rèé o ẹ rí wípé àwọn ẹ̀dá kan ni wọ́n finúfíndọ̀ foríkorí tí wọ́n wò ó pé ìyà fẹ́ jẹ arábìnrin yìí gbé wọ́n fẹ́ yàn án jẹ ẹnìkan fẹ́ fi ọlá ọwọ́ ọlá gbà lójú wọ́n wá dìde wọ́n wá ń kí yín lẹ́yìn níbi fídíò tàkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe wípé ọkọ yín alágbára kan gbà á kò tọ́jú oyún kò tọ́jú ọmọ ibi tẹ́ ẹ̀ ń sùn abíbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ẹ rí i pé àwọn àwọn kan wọ́n dìde bí àpẹẹrẹ eh, bí àpẹẹrẹ Ìyábọ̀ Òjó wọ́n dìde fún yín wọ́n wọ́n wọ́n wò pé ìyẹn gbọ́dọ̀ jẹ́ arábìnrin yìí wọ́n mú yín mọ àwọn ìrìn kan àwọn èèyàn kọ̀ọ̀kan débi tó fi dórí Dorcas Ọláyínká àwọn náà dìde fún yín láti ràn yín lọ́wọ́ sá débi wípé ẹ̀yin gan ti gbàgbé wípé ẹ ti là wọn làálàá kan kọjá ọlọ́run ti ń dé ọlọ́run wá ní kọ́ ìdí àìmọ̀ṣe ọlọ́run ní kọ́ sí yín tí fẹ́ sọ ohun rèé ẹ má tó bá padà yá àwọn nǹkan kan máa ń dìde bí ìgbà tí èèyàn ò bá fẹ́ jọra àyàn lójú sáwọn tí Ọlọ́run lò lóòótọ́ ẹ̀jẹ̀ ń rọ̀ lára àwọn èèyàn kò sí bí a ṣe wùwà náà tààtún nífẹ̀ẹ́ wùwà ìdàkejì náà ẹ sọ́wà wù ẹ má jẹ́ káwọn kan wá gbé yín kọlu àwọn tí wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà fún yín ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ má ríra yín nírìí wípé níbi tí wọ́n bá dé ṣèbíbì kan ni wọ́n bá dé ṣèbí àwọn kan náà ni wọ́n kì í lẹ́yìn ṣèbíbì tán bá dé ṣèbẹ́ ti ju bẹ̀ lọ báyìí ẹ má ríra yín bẹ̀ débi wípé eh, eh, irú Lizzy Anjorin àti ọkọ wọn ó àtún wá padà sọ pé àárín wọn ti dàrú àkọ́kọ́ níbi ìyẹn nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé àǹtí wa Lizzie Anjorin nígbà mo tiẹ̀ fẹ́ ṣe fídíò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí pé à abẹ́rẹ́ ọ̀rọ̀ Lizzy ò mọ̀ mọ̀ fún èèyàn lépè ní o mo láǹtí ò lè fún mi lépè ní tí mo kàn fẹ́ sọ fún ẹ̀yin ni pé mà ẹ má ṣe nǹkan tí ọkọ yín Mr. Lawal á fi kábàámọ̀ wípé èé ṣe táwọn wá bá yín tìbí ìyàwó àwọn táwọn fi lẹ̀ ló ti dáa fún yìí ó mọ̀ ti nílé lórí ó mọ̀ ti ń gun ọkọ̀ ó mọ̀ ti ń bá wọn èèyàn lálá abíbílì èèyàn lálá lòun náà tẹ́lẹ̀ nǹkan kan báyẹn sá só ti yé yín báyẹn ẹ má jẹ́ kí ọkọ yín ronú lẹ́ẹ̀mejì torí wípé hmm, ìwà yín ló máa so ọkọ yín mọ́lẹ̀ tí òfin ní rántí àtẹ̀yìnwá ibi tó ti ń bọ̀ mọ́ o ìwà yín dẹ̀ ló tún máa lé ọkọ yín padà lọ síbi tó ti wá again padà tí òfin ní di wípé kò wá tán ṣe mọ̀ wípé bí ìgbà tí irú ìyàwó yín ti nílé sìn yìí oríṣiríṣi nǹkan bí tí ọ̀pẹ́sì yẹn á máa wá tó bá dẹ̀ ti ń wá ṣé mi a fẹ́ máa da àárín ẹ̀yin àtọkọ yín rú àwọn àkókò kan wà nísìnyí tẹ́ máa jà o ìjà yẹn dẹ̀ ní kò ní fẹ́ leak out síta torí wípé ẹ̀ ní fẹ́ káwọn èèyàn mọ wípé ẹ ti ń jà káwọn bá sọ wípé kò wá tán ọlọ́run ti mú wọn ẹ mọ bẹ́ẹ̀ sì máa ṣe yẹn èmi ò ní nǹkan kan mi ò lẹ́nì kankan tí mo kàn wá sọ̀rọ̀ sí níbi fídíò mi bíi pé mo wá fún yín ní ìmọ̀ràn àǹtí Ìyábọ̀ Òjó ẹ̀yin náà ẹ ṣeun Yorùbá ní yiniyini kẹ́ni sèmi lóòótọ́ wọn ní bàbá kẹ́yìn sọ́wọ́ ọ̀tún tá a sì kẹ́yìn sọ́wọ́ òsì táwa fi ẹ̀yìn ẹ̀yìn rìn délù sẹ́yìn ẹni tó máa yin ní àyin ni èèyàn tí ò ní yìnyàn ò ní yìnyàn àkí ẹ̀yin náà ẹ̀yin náà ń ṣe gudugudu méjì yàyà mẹ́fà nínú ayé ẹni yìí ẹ mọ̀ wá jẹ́ kí àwọn kan ó sọ wípé àbẹ́rẹ́ ń tẹ̀sí lórí ẹ̀wọ̀n tó òun náà mọ̀ ti ń gara sí yín débi pé àárín yóò wá dàrú kò ní dàrú o ẹ ṣeun tẹ́ ń subscribe sí ìkànnì abẹ́rẹ́ ọ̀rọ̀ tv a ní youtube facebook àti tiktok ẹ ṣeun o yá kí n tó lọ Mr. Lawal náà ẹ̀yin náà ẹ ṣe ẹ ẹ ti débì kan o. Ó sì ti, ibẹ̀ sì ti tùbà, ó ti, ó ti, ó ti, ó ti tùbà fún yín, ó ti tutù fún yín, ó ti rọrùn fún yín. Ẹ má tún fẹjú padà lọ sọ́dọ̀ ìfẹ́ yín àkọ́kọ́ kí ẹ tún wá lẹ fẹ́ lọ bá wípé à, ẹ, ó ti fàyìn sí, bí ó fàyìn sí ni. Àbí kí ẹ wá máa, kí máa, ẹ, kí ìfẹ́ wọn tó wá máa fà sí yín padà débi wípé <laughs> ẹ tún lọ jẹjú Lizzy Anjorin tí ó ti gbé yín sórí àǹtí tán ti gbọ́kọ sórí pàǹtẹ̀tẹ̀ débi pé yóò wá lọ tì wọ́n padà ẹ̀sìn Ọlárẹ̀ká Àyìndé abẹ́rẹ́rọ̀ ló kọ mi sóná yábíkú dé orúkọ tó jowó lọ abọ́ra tí kì í bá òǹkà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣeun o. Abẹ́rẹ́ ọ̀rọ̀ TV ìtẹ̀síwájú ọmọ Yorùbá.